ló ń kéde. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. master o ẹ. ajá balẹ̀ ajá balẹ̀ ọ dáná lé lórí bẹ́ẹ̀ ò sì dáná lórí gáàsì kò lè gbé apẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ò dáná sáàrò kò lè gbé kókò lé. ó ń tàn kàn ti kọ̀wé sébi ni ọkọ̀wé sébi ni ó kọ lẹ́tà sí hungary. bí ó bá di pé ó níná kò lè ṣe nǹkan kan jùlọ. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́. ojúmọ́ tó máa mú jẹ po ilẹ̀ tó máa mú jẹyọ̀ lẹ́nìí àtúnṣe bẹ́ẹ̀ àtúnjẹ mádùnmádùn bá bóyin ni o àsìkò hmm. ìdásẹ̀wọ̀ ọ̀sẹ̀ tuntun ní tuntun tuntun orí ọ̀tún ìdùnnú tuntun ó lọ́bẹ̀ hmm. Èdùmàrè ó tún fi kún wa fún wa lọ́sẹ̀ yìí o àdúpẹ́ o ará ìkúmúdẹ́gbẹ̀ra èní ni ọjọ́ kẹtàlá oṣù kẹta ọdún twenty twenty gbogbo ntá bá ti ta sí kó mọ̀ já sí ọ̀la ọdún twenty kó tù wá lára ọdún twenty twenty two kàn mọ́ fi tàwa tẹ̀yìn àti gbogbo àwọn ẹni wa rere pátá kí wọ́n má fi wọ́n ṣe ètùtù. àmín Fresh FM láti ń kín mm. one zero oh five point nine lójú òpó ẹ̀ gangan ìyẹn nílé orin ní challenge nílẹ̀ ti Ìbàdàn níbi tí àárín kékeré kékeré kékeré kékeré kékeré kékeré ètò tó ti máa rìn kínkín jáde ní gbogbo ìgbà àti nígbà gbogbo Ìbàdàn náà la wà yìí o olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tó jẹ́ ìlú tí gbé onílẹ̀ títún gbé àjèjì Ìbàdàn tó lókè nípẹ̀kun òpópó àtúntìdé o tayọ̀tayọ̀ náà la sì dé bá yín lálejò tayọ̀ àti tayọ̀ náà ni ọmọ yín ló ń kí yín ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́fẹ́ rè tó náà fẹ́ yín fáyọ̀ oyè tayọ̀ ọ̀làdìmẹ́jì mc ansom agúrégé elédè yóò mọ̀ agúrégé fún wa lọ́jọ́ ayé wa gbogbo lọ́wọ́ ọlọ́run mo wà ń tèmi fèrè ayọ̀ mọ́ fún torí pé kíni torí wípé etí ayọ̀ lẹ́yìn náà bá mú fi gbọ́ ni o etí kan ò yẹ rí bàtà kan ò yẹsẹ̀ ilẹ̀kẹ̀ bàdí tá a fi ọdún ṣẹwẹ́ṣẹwẹ́ ò ní mọ lẹ́yọ kan èmi nìkan kí mo wá o táyọ̀ obìn ńbẹ̀lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n kọ́kọ́ fi ojú mímọ́ ó fi yàn síde <laughs> nígbà ń wò mí ni pé aṣọ mi lọ wọ̀ yìí aṣọ rẹ kó aṣọ tèmi mọ wọ aṣọ mi mọ wọ kìí ṣaṣọ rẹ mọ mo ti lè gba ẹgbẹ̀rún mẹ́rin náírà ó ti kúrò lásọ rẹ ó ti daṣọ tèmi ọmọ mi lọ́bẹ̀ẹ́ ní ti àwọn àwọn mi kan ayé aṣọ mi lọ́wọ́ aṣọ tèmi lèmi wọ̀ kìí ṣaṣọ kébì náà lè wọ sọ ara mi gangan. ìbáṣọ ẹnìkan wọ náà wọ yìí. ṣẹlẹ̀ eh, yìí. Eh, Ah, ṣé o sí ìwọ àmọ́ jàgbọ́n sí kọ́ńtì ẹ̀ abárírun mùsùn díẹ̀ bright kọ́ kó fi mu gààrí ṣé bright lọ gbẹ́kọ̀ èmi ò tiẹ̀ mọ́ pátá rẹ̀ pé gbòò ni wọ́n sí kíní láì fún ewúrẹ́ tẹ́jà ewúrẹ́ wọ studio wa ìmọ̀ pé bright lọ jákọ́ àtúntì dé bá a ṣe é dé àkú ojúmọ́ rẹ ojúmọ́ tá ẹ̀rí yẹn là á fi í jẹpo ojúmọ́ tá ẹ rí yẹn là á fi jẹyọ̀ lọ́bẹ̀ ojúmọ́ tá ẹ rí yẹn là á fi jẹ mádùn mádùn bàbá oyin adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun fún ọba òkè lọ́wọ́ ọba òkè tó tún sọ wa tọ́pa wa mọ́ tó fi àánú gbà wá torí wípé àánú la rí gbà o. bẹ́ẹ̀ni. àìmọye òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu. pé àwa àti yín wà lókè pé àwa ń wí ẹ̀yìn ń gbọ́ à ń gbápá wa ń ṣègbè ẹgbẹ́sẹ̀ wa ń ṣègbè à ń sọ̀rọ̀ ẹ̀sìn gbọ́ kẹtẹkẹtẹ àríran àgọ́ ara wa kankan ọ̀kọ́ṣẹ́ ògo ògo ògo ògo fún orúkọ rẹ o àwa ó túbọ̀ máa kọ́kù kí rẹ ni olúwa torí wọ́n ló ń dá wa nídè wọ́n ló ń pa wá mọ́tò ń fi sọ́sọ́ wa tó ń fàánú gbà wá ìwọ́n lọ jẹ́ kí ọ̀tá ó yọ̀ wá ògo rèé fún orúkọ rẹ ìyìn rèé fún orúkọ rẹ ọlá rèé fún orúkọ rẹ ìkẹ́ ìgẹ̀ rèé fún orúkọ rẹ músòmúsò fún olúwa ọba tó níkànnì fresh ńlàwá ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ló kọ ẹ̀yin àti àwa torí àwa kì í ṣe aládàáni ìkànjẹ bá ti dúpẹ́ ló kọ tiwa dúpẹ́ ló kọ yín ni torí pé ọlọ́run ọba náà abẹ́ ẹ̀ṣọ́ rẹ̀ àti àánú rẹ̀ ló kó gbogbo wa sí tá a sì ní yọ sọnù láéláé a kú ojúmọ́ a kú ojúmọ́ máa kú ojúmọ́ máa kọ́ máa jẹ́ ojúmọ́ ọlá níbi gbogbo tá ẹ ti ń gbọ́ wa kó sì máa jẹ́ ojúmọ́ ọlà kọ́ máa jẹ́ ojúmọ́ àlàáfíà ibùkúra pátá kó máa tẹ̀lé fún gbogbo wa pátápátá ládéládé lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́balọ́ba níjọ níjọ lóyè lóyè náà ni à ń kí wípé à kú ojúmọ́ o tóyún nútà sẹ́ẹ̀dí à ń kí yín ìbàlọ́wọ́ apẹ́tẹ ọwọ́ ìbàlọ́wọ́ apẹ́tẹ ẹsẹ̀ ìbàlọ́wọ́ àtẹlẹsẹ̀ tí òórùn tó fi dé pa ọpọlọ ìtàn ìròyìn ajá àbálẹ̀ ń kí yín níkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn bóni ti ṣe jẹ́ ọjọ́ ìkẹtàlá rẹ̀ ní inú oṣù kẹta hmm. nínú ẹgbẹ̀wá ọdún ó lé méjìlélógún hmm. àìkú sunday ni òní àjọmọ́ fi àìkú dẹ́gbẹ̀rà ni táyọ̀ ọkùnrin kìyín ó fìlà níbi kóńgò èsàn hmm, èmi táyọ̀ irun tèmi mése fìlà. ẹ wọ eh, ọmọ pé bẹ́ẹ̀ bá ti kó kọ́lọ̀ wọ́n bá ti mú àwọ̀ bíi méjì mẹ́ta sára yóò fẹ́ káwọn èèyàn mọ̀ pé irun eléyìí ò kì í ṣe bó ṣe wá o ah! mọ́ra sí o. Jésù àgègè o. <laughs> owó mọ́násì owó mọ́násì owó ọkọ mi lọ́pàá kú ọ̀dà kò burú. ọkọ rí ẹ lákọ̀ọ́kọ́ mọ́ kóbóde bíi ìṣe títí wa. dr olùtayọ̀ hmm. falẹ́tí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ hmm. mọ̀mí o mọ̀mí jp ìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló bá wa wá sóde sunday sun bẹ́ẹ̀ bí sunday punch náà ń bẹ́ẹ̀ ń bí lọ́wọ́ tayọ̀ ọkùnrin sunday tribune tó ń ti sunday vanguard. ẹ̀wọ́ hmm, ìròyìn pọ̀ dáadáa gbogbo ń tẹ́ ẹ fẹ́ gbọ́ tẹ́ ẹ fẹ́ mọ bí ó dé dúró tẹ́ ẹ fẹ́ mọ bó ṣe ń lọ láwùjọ òun náà ló ṣodo sínú àwọn ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tọ́bájáta gbọ́ òṣèlú àìròyìn pọ̀ ńbẹ̀ òkun kẹ́kẹ́ láàrin gbùngbọ̀n lẹ́ẹ̀kùlé àti àwọn ìwé ìròyìn tá a kó wá sóde bí o ṣe ẹjẹ́ mọ̀ sí fìlà tá a pè ní ìròyìn ajá balẹ̀ ṣíṣí là á ṣe o hmm. gèlè tá a sì pè ní ìròyìn ajá balẹ̀ tó gbélérí hmm. ni táwọn gèlè orí ẹ̀ fìlà orí ẹ̀ àwa ó ṣí ni ẹ tó bá ti wá yá kì í pẹ́ mọ́ adíá fúnla ń tètè tó jẹ́ pé ọjọ́ tí bá ń ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ ní kàgbọ́n ọmọ ní wàrà ń ẹ jẹ́ kí n lọ sí ojú ìwé ìta gbangba ti ìwé ìròyìn ti Sunday Punch kẹlọ rèé kẹ wá gbọ́n ti olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wí wọ́n ní Ọbásanjọ́ ìní ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ló fèsì sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ́ọ̀ta lórúkọ Ọbásanjọ́ o amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì níka ètò òṣèlú wọn olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹni ó ti gbà kan rí jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ó wípé ṣe rí Ọbásanjọ́ tẹ́ fẹ́ mọ nàka sí yẹn wípé ti ní ẹnìkan tó fọwọ́ sí lápá gúúsù ìlà oòrùn lẹ̀ wa Nàìjíríà àbí ìwọ̀ oòrùn lẹ̀ wa Nàìjíríà wípé kọ́ lọ rèé díje dupò ààrẹ kò tí ì sí nǹkan kan tọ́jọ́ o hmm. olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti fa ẹnìkan kalẹ̀ báyìí tó fọ́ òlùlù ìrọ̀ ńlá ni ẹni ó sọ̀rọ̀ ló kọ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹ gbọ́ bá a bá di ojú ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Punch. sẹ́rí ti bẹ̀ ní ojúde ìwé ìròyìn Sunday Tribune àti Sunday Vanguard nǹkan kan náà ni wọ́n jọ kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ Yorùbá bọ̀ wọ́n pé ijó tó bá kani la ńlá àdìkúùkù tá a jó tá a jọ ọ́ sọ̀tún gìrìgìrì gbọ̀nsósì gìrìgìrì torí ìdí èyí ńkọ́ wọ́n ní ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ìpàdé àpérò yíyan olóyè ẹgbẹ́ lẹ́gbẹ́ òṣèlú ọlọ́wọ̀ ní Nàìjíríà All Progressives Congress APC òun náà ni àwọn méjèèjì ni wọ́n gbé ka iwájú fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ẹ̀ lákòrí eléyìí tí ń bẹ lójúde ti ìwé Sunday Tribune wọ́n pé hmm, fanfa ó mọ̀ tún ṣe bẹ́ẹ̀ ìmọ̀ tún fà á sí ọwọ́ wájú ni ẹ mọ̀jẹ̀ á gba fanfa láàyè wọ́n pé Buhari ààrẹ ilẹ̀ yìí ló nà ká bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ bá fi fààyè gba kí ògiri ọ̀ lanu àtiwọ́bi aláǹgbá nǹkan ńlá òun náà ni yóò jẹ́ o. Oh ìyún bá ń lágbo bi ti ojúde ìwé ìròyìn Sunday Tribune ṣẹwárí ní Sunday Vanguard àwọn pé ẹ̀yìn tó jẹ́ lọ́gbọ́lọ́gbọ́ lọ́ọ̀ lẹ́gbẹ́ òṣèlú APC ó tún sì ń tẹ̀ ẹ́ síwájú ni o ààrẹ ti ń pẹ́ ẹ̀yìn agbẹ̀yìn bá nǹkan jẹ́ ẹ̀ ṣọ́ra o ẹ̀jẹ̀ ká ṣọ́ra ríà ìròyìn yẹn ojú ìwé kejì níwèé ìròyìn Sunday Tribune ojú ìwé kẹfà níwèé ìròyìn Sunday Vanguard. ọ̀dà tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe wà lọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ náà lọ́wọ́ lọ́dọ̀ tèmi bí wọ́n fi káńkó yẹbẹyẹbẹ níbi aṣọ ẹgbẹ́jọdá níta gbangba àwọn ìròyìn ti Sunday Sun gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ ń bẹ ìròyìn kan ní wò mí tẹ̀mí náà ń wò yìí lágbo òṣèlú ni kò ṣàìlọ́rẹ̀ ilé tẹpọ́n sí ojú ìwé kẹwàá nínú ìwé ìròyìn ti Sunday Punch náà ìròyìn tó ní ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ ètò òṣèlú ni o ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n yí pé àwọn ọmọ ti bẹ̀rẹ̀ sí ní máa lérí lẹ́ka síra wọn àwọn olùdíje sí ipò gómìnà mọ́ ni o ẹnìkan sọ̀rọ̀ ó pẹ́ sóhun òun gangan ni olùdíje sípò gómìnà lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀wọ̀n ọ̀ṣẹ́ rí ti Adeleke òun kò tiẹ̀ lẹ́nu ń bẹ̀ pẹ́ẹ̀pẹ́ẹ̀ tá a wá lẹni tó sọ̀rọ̀ sókè àfikádé ojú ìwé kẹwàá inú ìwé ìròyìn ti Sunday Punch ojú ìwé kẹtàlá inú ìwé ìròyìn ti Sunday Sun. wọ́n ní wọ́n ti ti gọ̀ǹgọ́ bọ̀lù wọ́n sì ti lu ìlú ọ̀hún tẹ̀síwájú èèyàn ní àwọn tí wọ́n pé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún gómìnà ti ìpínlẹ̀ Kogi Yàyà Bello wípé òun náà ni àwọn wà lẹ́yìn rẹ̀ tẹ́kàn o láti di ẹni tí ó bọ ipò ààrẹ nínú ìbò gbogbogbò tí ń bọ̀ wọ́n ní wọ́n ti lu ìlú yẹn wọ Niger Delta wọ́n gbé ìpolongo àtìlẹ́yìn Yàyà Bello wọ́n gbé wọbẹ̀ ojú ìwé kẹfà ìwé ìròyìn Sunday Tribune ni mo ti ń wo ìròyìn yẹn o bákan náà ìròyìn lágbo òṣèlú wọ́n pé Sàràkí tòun Adéníran ìní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti gbé ojú tó le koko wú ọ̀rọ̀ eléyìí ti ṣe ìgbésẹ̀ ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari ti ń béèrè fún wípé kí wọ́n tún tún àwọn ibì kan ṣe ní òfin tó rọ̀ mọ́ ìlànà ìdìbò nílẹ̀ wa Nàìjíríà wọ́n ní ààrẹ ilégbìmọ̀ asòfin tẹ́lẹ̀ ọ̀hún iyún Sàràkí ló kí ọ̀rọ̀ mọ́lẹ̀ ó ní kùrọ̀ ààrẹ ìmọ̀tara ẹni nìkan lẹ́gbẹ́sẹ̀ yẹn jọ lójú òun tí wọ́n ń gbé ojú ìwé kejì ìwé ìròyìn Sunday Tribune níròyìn yẹn wà lódìdí ní inú ìwé ìròyìn ti Sunday Sun pẹ̀lú ìròyìn kan tí mò ń wò níbẹ̀ ìròyìn tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n wí pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party láwọn àwọn tí wọ́n jẹ́ abala ẹgbẹ́ ọ̀dọ́ ń bẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa lu ìlú kọ̀dá kọ̀yé orí bẹ́ẹ̀ sí etígbọ̀ ìjọba tó wà lóde wọ́n pé ètò ààbò tó pẹ́kásọ yìí àti ìwà àbàjẹ́ tó ti wá di pé ó jẹrà mẹ́sẹ̀ yín àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n pẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́fà o wọ́n ní kí wọ́n sì ṣe àtúnṣe ó torí pé wọ́n foróyè sílẹ̀ àwọn ẹgbẹ́ ọ̀dọ́ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n sọ inú ìwé ìròyìn ti Sunday Punch lójú ìwé karùn-ún ìmọ̀ká ìròyìn yẹn mọ́ jẹ́ kí n yàbàrá lọ sí ẹ̀ka ti ètò ẹ̀kọ́ ní inú ìwé ìròyìn ti Sunday Sun ni hmm. àwọn ẹgbẹ́ ASUU wọ́n sọ̀rọ̀ sókè hmm. wọ́n pé àwọn ń tẹnu mọ́ àwọn tí wọ́n jẹ́ lóko lókè ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà wọn ò tí ì fi etí bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn ò tí ì fi etí bẹ́ẹ̀ gbọ́n tí àwọn ń sọ wọn pe lórí ọ̀rọ̀ ti ìyanṣẹ́lódì oníkìlọ̀ tó kù ọjọ́ kan kóró wa pé hmm. wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé ìjọba àpapọ̀ gbégbèsè kankan wọ́n ní tó ní tí ìjọba àpapọ̀ tí ń fẹ́ lẹ́yìn ikú délé ìyá rẹ̀ àwọn ọmọ o wọ́n ní wọ́n sì ti ń fẹ́ sísìn kùnú mm. ni wọ́n fi ń fọwọ́ ra mú mm. táwọn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ síná bolẹ̀ mm. fún ìyẹnsọ́lódì ọlọ́gbọ̀nràn gandan kẹ́nikẹ́ni ọmọ pe àwọn o wípé ẹ dákun ẹ̀jẹ̀bùrí àwọn olùgbẹ́bẹ̀ o ẹ̀rọ tàwọn akẹ́kọ̀ọ́ ẹ̀rọ tàwọn òbí o àwọn ò ní í gbà o torí wípé ó kíjọba àpapọ̀ ti wá nǹkan kan ṣe sí i kí ìyẹnsọ́lódì oníkìlọ̀ kó tó ro wa pé ọmọ nínú ìwé ìròyìn ti Sunday Sun tó jáde fún tòun. ojú ìwé kelo ló wà ń bẹ̀. ojú ìwé keje. ojú ìwé kẹjọ ẹ̀ òun náà ni wọ́n fi sí nínú ìwé ìròyìn Sunday Vanguard wọ́n ní ASUU ní ntọ́kàn lẹ́yìn ìkìlọ̀ eléyìí tí àwọn fi léde ìyún ìwòsẹ́nìràn oníkìlọ̀ tí ó tán lọ́la yìí ntọ́kàn àwọn ò gbé ìgbésẹ̀ rẹ̀ ojú ìwé kẹjọ ìwé ìròyìn Sunday Vanguard nìyẹn wà ṣẹwárí ní ojú ìwé kejìlá ìwé ìròyìn Sunday Vanguard gan kan náà ni Victor Ume ó ti ṣe bẹ́ẹ̀ ó ti fa ọ̀rọ̀ bóde o ó ní ẹ wò ó ẹ lè fi ọwọ́ rọ́ ẹ̀yà ti Ìgbò sí ẹ̀yìn wípé bóyá wọn ò ní lè di ààrẹ kẹ́ ẹ pé kò ní wá sí apá àti ọ̀dọ̀ àwọn o kẹ́ ẹ sì máa nírètí wípé apá ìlà oòrùn gúúsù yóò tún ṣì wà lára orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ yẹn kí tẹ́lẹ̀ ìbò ń pè ló dìp ojú ìwé kejìlá ìwé ìròyìn Sunday Vanguard ibẹ̀ gangan láti túṣùdé sàlẹ̀ kòkò lórí ìyún ẹ̀wájá wá sí ìpínlẹ̀ tèkó lójú ìwé kẹrin ìwé ìròyìn Sunday Vanguard kànkẹ́ náà ni wọ́n pe sẹ́nitọ̀ Ògúnlẹ̀wẹ̀ ọ̀nà ló ti ṣe bẹ́ẹ̀ lọ́mọ ti fi ọ̀rọ̀ bóde ó ní ẹ ní tèkó pé àwa jẹ gómìnà lọ́dún 2023 ó ní kò sí nǹkan kan eléyìí tó ń rí gẹ́gẹ́ bí ìpèníjà kankan tí ó lè di Sanwó-Olú lọ́wọ́ láti má tún lọ ẹ̀ẹ̀kan sí lẹ́gbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́ ojú ìwé kẹrin ìwé ìròyìn Sunday Vanguard níròyìn yẹn wà. wọ́n tó di pé àròjù ọjà lọ polówó ń ta àgbékarí ìròyìn míì náà tó tún jẹ mọ́ ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè wa nàìjíríà lágbo òṣèlú hmm. wọ́n pé àwọn ẹgbẹ́ kan ni wọ́n ti ń lọ́gun tòsí etígbọ̀ ìjọba tó wà lóde yìí o wọ́n pé láìsí àtúnṣe òun àtúntò lẹ́ka ètò ìṣàkóso orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n pé àwọn táwọn jí ọ̀dọ́ àwọn ò ní faramọ́ ètò ètò ìdìbò kankan míì tí ń bọ̀ lọ́nà pé kí àwọn ó kópa wọ́n kò torí wípé ọ̀nà láti jẹ́ kí ètò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà kọjá ní tí yóò mú àyípadà bá ilẹ̀ yìí ńlọ́yẹ̀ kíjọba tó wà lóde kọ́ mọ̀ di pé wọ́n dà wọlé àwọn ẹgbẹ́ wo lọ́wọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n lùlù kọ́lá túnṣe ṣe etígbọ́ ìjọba àpapọ̀ ẹ̀jẹ̀ adé ojú ìwé keje nínú ìwé ìròyìn ti Sunday Punch tó jáde fún tòní gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó ó ṣèkìlọ̀ fún gbogbo àwọn ẹgbẹ́ awakọ̀ pátápátá bẹ́ẹ̀ lọ́ọ̀rẹ́ wábi wọ́sí o ohun tá a bá kọ lórin ẹ mọ̀mọ̀ gbé o ní ìpínlẹ̀ Èkó ní agbọn ti ètò ìgbòkègbodò ọkọ̀ inú ìwé ìròyìn ti Sunday Punch náà nìkìlọ̀ ọ̀hún ti jẹyọ látàrí ètò ìdìbò tí ń bọ̀ lọ́dún 2023 bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ kan ní abala ti ẹgbẹ́ ọ̀dọ́ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP ẹni wípé mm, ètò ìdìbò ọdún 2023 yóò kẹsẹ̀ járí tí ìjọba tó wà lóde tó bá lè ṣe ṣe kínni àfikádẹ́nu ìwé ìròyìn ti Sunday Punch tí mo ti jó gbogbo ẹ̀ mọ́ labalẹ̀ ojú ìwé kẹfà títí wojú ìwé keje. ojú ọjà là ń lọ àmọ́ ìròyìn kan rèé lójú ìwé kejì ìwé ìròyìn Sunday Tribune níbi tí wọ́n ti pé agbègbè márùnlénígba ó lé nípínlẹ̀ Kaduna òun náà ni àwọn kànáńkòrí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ṣọṣẹ́ wọ́n ní agbésùmọ̀mí tún ya wọ ọjà kan ní Niger tó sì jẹ́ pé wọ́n gbẹ̀mí olókòwò kan bẹ̀ kódà wọ́n ní wọ́n tún jí àwọn kan gbé lọ ojú ìwé kejì ìwé ìròyìn Sunday Tribune ni ìròyìn yẹn wà ìròyìn tó fara pẹ́ lójú ìwé kẹjọ ni wọ́n ti pé ọmọ méje ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀ tí ẹ̀mí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tó re ọ̀run alákejì ní Katsina níbi ìrọ́lura ẹni tẹrẹ ẹni mọ́lẹ̀ tó wáyé ń bẹ̀ ojú ìwé kẹjọ ìwé ìròyìn Sunday Tribune ẹjá lọ sójú ọjà ọmọ alájẹ ni wá ọgbà tá a bá dé káwa mọ̀ gbára kà sí dàtúṣu désàlẹ̀ kòkò àwọn kókó tá a ti kọ́kọ́ kó jáde. ajá àbálẹ̀. ajá àbálẹ̀. ajá àbálẹ̀ àdúpẹ́ àtọ́pẹ́ dá o àdúpẹ́ àtọ́pẹ́ dá. ọpẹ́ olóore àdáàdá tán iléeṣẹ́ design bricks homes and property à ń fẹ̀mí ìmoore hàn sọlọ́run ọba tó jẹ́ kó máa ṣeé ṣe bákan náà láti tún dáwọ́ ọ̀dùnnú fún ti ìgbàdé ọba wa tuntun olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba moshood ọlálékan ìṣọ̀lá balógun olùbàdàn alẹ̀ ìbàdàn kejìlélógójì lásìkò tìyín kẹ́kọ̀ọ́ máa ké bí eku káyọ̀ máa ké bí ẹyẹ kọ́mọ èèyàn kó máa fọ̀n bí èèyàn kálábòyún lé kí wọ́n bí wẹ́rẹ́ káwọn tí wọ́n tọwọ́ àlàbọ̀ sùn kí wọ́n fi pa ọmọ lára iléeṣẹ́ alálùbáríkà ni táwọn èèyàn ti mọ̀ bí ẹni mọ̀wó tí wọ́n ń là kàkà láti rí wípé kọ́níkálùkù kí wọ́n donílé ara tiwọn nítorí wípé kò sí kékeré akàn tí kì í nílé lórí o iléeṣẹ́ design bricks homes and property lábẹ́ ìdarí aláṣẹ atolùdarí ẹnjìnìà Tosin Shitu àwọn ni wọ́n ń kí kábíyèsí Olúbàdàn tuntun kú oríire pẹ̀sẹ̀ báyìí ní ìrọ̀ kókò lágbàlá ẹ̀mí yín ó gùn lórí ìpàdé àdúrà àwọn obìnrin alágbára tọdún yìí tún ti kó o nítorí pé àwọn ìyá jẹ́ olùpilẹ̀ṣẹ̀ pẹ̀lú Ọlọ́run ní àyànmọ́ àwọn ọmọ wọn ìpàdé àdúrà àwọn obìnrin alágbára ń pèsè àyè pípé fún àwọn ìyá láti dúró ní ìgbàgbọ́ kojú gbogbo ìpèníjà àti láti gbé àwọn ọmọ wọn sí iwájú Ọlọ́run àkórí ìpàdé àdúrà ti ọdún yìí ni ṣíṣe àgbédìde ìran tí yóò mú àyípadà rere bá àwùjọ àgbáyé raising a world changing generation àwọn tí yóò jíṣẹ́ ìránṣẹ́ ni Apostle Sunday Popoola Reverend Mrs. Omowumi Popoola pastor Edson Bassey àti pastor Mrs Bùnmi Onílùdé ọjọ́ ìpàdé ni ọjọ́ sátidé ọjọ́ kọkàndínlógún oṣù kẹta ọdún tá a wà yìí ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ ibi ìpàdé ni ìjọ wocom one faith drive wocom road onírèké GRA Ìbàdàn ìpàdé àdúrà àwọn obìnrin alágbára tọdún yìí ó pọn dandan fún gbogbo obìnrin láti wá gbàdúrà fún àyànmọ́ àwọn ọmọ wọn. ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá dọjọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yẹ kóró Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣà wá gba fọ́ọ̀mù ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. Corruption in any form, like misuse of public fund, fraud, or bribery, is a major obstacle to economic development and good governance. Thus, it must be curbed. Oyo State Anti Corruption Agency, Oyaka, is calling on us all to join hands with her to make Oyo State free of corrupt practices by sending in petitions, and they shall be treated with total confidentiality. Submit your petitions to the following Oyaka offices Oyaka Head Office at quarter 473, Fajimi Street, Agodi GRA. Way, Ibadan. Owode Union Bank Building, Owode Oyo. Number 12, Tokataya Street, Tara area, Ogumosho. Opposite VIO office, Niwerua Ibadan Road. Akpenite, number 7, Fowewe Street. Opposite Fowewe Islamic School, Shaki. Oyaka website is www.oyaka.ng. For Oyo State to grow, we, we must speak out to, fight corruption. corruption. This message is from the Oyo State Anti-Corruption Agency, Oyaka. ní àwọ̀lú ìbàdàn gbọ̀rẹ̀jẹ̀ jíjẹ afakọyọ. tí pọ́ńpì concept tó ń talẹ̀ ìrọ̀rùn tó fini lọ́kànbalẹ̀ tó kojú owó. a ń fasikọ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àṣẹ o. gbàgbà wọn tọwọ́ tẹsẹ̀ mbàdà jọ ṣe wa ò ní bàjẹ́ láíláí. èyí tẹ́ ti jàǹfààní ẹ̀dínwó pilọ́t ṣèṣì lẹ́wà tó wà mọ́níyà. àti lagun. tó ìmọ̀lẹ̀ fáwọn ọmọ kéékèèké tó wà lájì. a kì í kú oríire. táwọn wa rẹ̀ ni tí o ti gbàwé gbàrí sí tilẹ̀ rẹ̀ ráàyè wa mọ́bi yín wa. ẹ kàn ọ́fíìsì wa báyọ̀ fẹ́ ni. ti pọ́ǹpì wà nọmba twelve ọ̀làdọ̀kù street by a plus guest house àrí avenue ní bọ́díjà ìbàdàn. ẹ tún lè pe zero nine one five two two two two two zero five. késekése lẹ́ni tẹ́ dúpẹ́ lọ́wọ́ wa kàṣàkàṣà nfààní ń bọ̀ bàbá késekése lórí àwọn ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa. ẹ gbà bẹ́ẹ̀ pọ́ǹpì tẹ́ ń retí ti dé. àní ìbàdàn. tí pọ́ǹpì concepts developer that cares ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn ó ti dé báyìí káwá mm. máa tẹ̀síwájú náà lókù torí ẹ̀yìn ò ní bó ewé kúrò lára ẹ̀kọ́ tán káwá máa wòran o ah, nítòkù náà ní kẹ́ kéèyàn ò bó ewé ó sì mọ ọ̀lẹ́ náà kó bó ewé lára tiẹ̀ náà ni tira wọn lẹ́gbẹ̀ẹ́gbẹ̀. bàbá jọ́ọ̀lì alágo ló ń kọ́. kéèyàn ṣe ṣùkùṣùkù kí wọ́n bọ́ nù àbọ̀ ni tàbí kọ́ bọ́ ẹgbẹ́gbẹ́ kọ́ bọ́ sẹ́gbẹ̀ẹ́ ewé ẹ̀kọ́ ọ̀lẹ́ ọlọ́ra èèyàn yà á fẹ̀rẹ̀fẹ̀ òun ọkàn jáde pọ́rọ́ yóò bọ̀ sẹ́gbẹ́ ẹ̀kọ́. ọlọ́run ẹlẹ́dàá o mo mo ti kó táyà ọkùnrin yìí o. sọ́wọ́n wá jẹ́ pé ẹ̀fọ́ lèèyàn fẹ́ fi jẹ̀kọ́ hmm. yóò dáa kí wọ́n kọ́kọ́ kọ̀ǹkà nu àwo kí wọ́n bu ẹ̀fọ́ sí lórí. nú àwo ọ̀tọ̀ àbí aláwo. àwo kan náà ni wọ́n jọ wá pọ̀ ni wo màálù tó ní kí òun àti kéré wọn jọ mọ rìn papọ̀ kò ní gbé kélé eh, ni táyọ̀ mi lìṣó líbẹ̀ ọkùnrin oúnjẹ bọ́sẹ̀ wọ̀ mi aláìsí oúnjẹ bí ẹ̀kọ́ ẹ̀kọ́ kó gé. it's okay. <laughs> ìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ làwa wá kó wá sóde ńgbà tá a ti lè ṣí gèlè ṣí fìlà rẹ̀ gbogbo ntọ́ wà lábẹ́ rẹ̀ tí ọjẹ́ bíi ntọ́ gbé aṣọ hárí tó sì wé gèlè tó dé fìlà ọ̀hún kájí ẹ̀ mọ́ ọmọ náà ló sì kú o ní agbo òṣèlú ibẹ̀ ni ẹ jẹ́ kí n bá wọlé tààràtààrà láti ìta gbangba àwọn ìròyìn ti Sunday Punch tó jáde fún tòní nínú ìròyìn tá a wíyì ti wá balẹ̀ bàgẹ́ sí ojú ìwé kẹrin níbi tí ẹni tí ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ lọ́rọ̀ òṣèlú fún ẹni tí ó ti gbà kan rí jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ti sọ̀rọ̀ lánàá ọjọ́ àbámẹ́ta sátidé ẹni ọ̀hún náà lórúkọ rẹ̀ sì jẹ́ Kẹ́hìndé Akínyẹmí ẹni tó wípé irọ́ ńlá ni o wípé olóyè olùṣègùn ọbásanjọ́ ti ní ẹnìkan tó fà kalẹ̀ báyìí gbòógì wípé ní dandan ó ní ká fún lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà fún ipò ààrẹ níbi ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ ní ọdún 2023 ó pe irọ́ ńlá ni ó pé ṣùgbọ́n àwọn èèyàn wọ́n mọ̀ mọ́rọ̀ nínú ọlọ́rọ̀ ntọ́lọ́rọ̀ ọ̀sọ́bọ̀ta ni wọ́n mọ̀ wípé wọ́n ni wọ́n pe tàbí ṣùgbọ́n wọ́n pe wọ́n kàn ń mọ́rọ̀ nínú olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ni wọ́n pe gbogbo ibi tí baba fì sí tó tò sí òun náà ni kí ètò ìdìbò ọdún 2023 kọkẹsẹ̀ járí ibi baba sì tò sí ni pé ẹnì yòówù tó bá pòun fẹ́ yọ sí bọ́ńbọ́ láti jẹ́ kó náà tẹ́rí sí nípa ètò àkóso orílẹ̀-èdè wa nàìjíríà níwọ̀nba àgbà tó bá ti mọ̀ pàgbára àwọn gbé tí ó sì fi òótọ́ ọnú ṣe é tí ò ní dalẹ̀ pẹ̀lú ilẹ̀ wa nàìjíríà tó sì jẹ́ pé gbogbo tó bá mú lẹ́nu lákòókò ètò ìpolongo òdìbò yóò gbìyànjú láti jẹ́ kí bí gbogbo ọgọ́rùn-ún tí ó bá tiẹ̀ wá sí ìmúṣẹ tán yóò jẹ́ kọjá pé ní tí yóò jẹ́ kọ́ wá sí ìmúṣẹ yóò gbẹnulé àádọ́rùn-ún wọ́n pé ní ntọ́jẹ́ ntọ́jẹ́ olóyè olúṣẹ́gun wípé lánàá ọjọ́ ní ìsàkọ̀tún ìsàkòsì láti wáá bá olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ṣe ìpàdé ní ìlú abẹ́òkúta tí wọ́n sì wáá béèrè ń torú wọn lójú wípé bàbá afẹ́kẹ́ tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ àmọ́ à ń lọ tá a gan lẹ́ni ẹ̀ fà kalẹ̀ sí ipò ààrẹ ní ọdún 2023 wọ́n pè ní bàbá bá wípé èmi fa ẹnìkan kalẹ̀ ta ni ta ni èso èèyàn mi nínú gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pa ẹni lọ́kàn láti díje dupò ààrẹ gbogbo yín lẹ́yìn mi o ẹni tó bá ti mọ̀ pé òun lè ṣe eré tí ò sì ní í dalẹ̀ pẹ̀lú nàìjíríà ni èmi lọ́wọ́ sí ṣùgbọ́n pé mo fa lágbájá kalẹ̀ tàbí fa kalẹ̀ ń o wọ́n ń wíwùkúwù nípa tèmi ni káyìndé akínyẹmí tí wàá ṣe oníwọléwọ̀de fún olóyè olúṣẹ́gun ọbásanjọ́ lágbọ́n ti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú aráàlú àti ètò òṣèlú nígbà tí àwọn oníròyìn tí wọ́n gbé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà sílẹ̀ nu wípé àti gbọ́tẹnu bàbá afẹ́kẹ́yìn náà kẹ́ ẹ sọ̀rọ̀ ní ìlànà ti àìsínbẹ̀ ńlá ìbá wọn dá sí i lọ́wọ́ wípé hàn ṣẹ́rẹ́ àwọn èèyàn wọn ò ní kọrin bólórin bá ṣe kọrin wọn ò ní gbé ẹni tí ó sì bá ní lórin jẹ́ ò ní gbé bólórin bá ti ṣe kọ́ ọ̀tọ̀ ni ti olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ń wí o ní ti bàbá ń wí ni wípé ẹni tó bá ti lè ṣe eré ó ti endorse ẹnìkan kò endorse ẹnìkan kan o ibi kọ́dà ni bàbá dúró sí ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Saturday Sunday Punch lẹ́ẹ̀tì ká dáadáa. ẹ jẹ́ ká lọ sí ojú ìwé kejì ìròyìn kan eléyìí tí ó jẹ́ gbajúgbajà táwọn ìwé ìròyìn tí wọ́n fi ṣàǹkó kárí ayé bí aṣọ búrẹ́dì tó jẹ́ pé téèdé lẹ́yìn téèdó kí òkun ọ̀rá ní fi ń bora o òun náà ni ìròyìn eléyìí tí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari tó ti ṣe bẹ́ẹ̀ ti ń na ìka ìkìlọ̀ wípé ẹ̀jẹ̀ aṣọ́ra wa hey ẹ má jẹ́ kí èmi òjò ọ́ òjò mi kọ́ ba nǹkan jẹ́ lẹ́gbẹ́ òṣèlú ọlọ́wọ̀ ní nàìjíríà APC wọ́n pe ààrẹ̀lẹ̀ yìí Muhammadu Buhari ọ̀nà ló mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ló mọ̀ ti fi ìka àkìlọ̀ léde fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbààgbà lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC o wípé ẹ wò ó ẹ jẹ́ àpèrè àwa bá sọ̀rọ̀ o ẹ sì jẹ́ àtètè pé àwọn kan tọ́já wípé àwọn ń ti tiwọn òṣòrun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ni wọ́n ní ti ìlànà ìmúrasílẹ̀ fún eléyìí tó fẹ́ wáyé lẹ́gbẹ́ òṣèlú APC ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún tá a wà yìí tá a mọ̀ sí ìpàdé àpapọ̀ eléyìí tí wọ́n ti yan olóyè ẹgbẹ́lẹ́gbẹ́ òṣèlú náà ó ní ẹjẹ́ abára sọ òótọ́ ọ̀rọ̀ ibi tí oníkálukú bá ti ń pé ìwọ ojú mi èmi ojú ọ èmi ò ní gbà fún ọ èmi jù ọ lọ ó ní nǹkan irúfẹ́ bẹ́ẹ̀ kèé máa jẹ́ nǹkan tí máa lálàáfíà a máa jẹ́ nǹkan tí àlàáfíà rẹ̀ máa di fíafíà ni o nínú àtẹ̀jáde eléyìí tí Garba Shehu lẹ́ni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ ròyìn àti tó yẹ kó dé ti aráàlú tó fi léde lánàá òde tí ṣe ọjọ́ àbámẹ́ta sátidé lórúkọ ààrẹ ó ní ààrẹ mọ̀ ṣe lálàyé wípé ẹ wo inú ẹgbẹ́ APC yìí báwọn ò bá máa tẹ̀síwájú ní ìlànà mímọ́ abẹ́ wájú máa jáwé olúborí tẹ̀síwájú lórílẹ̀‐èdè wa Nàìjíríà kó ní kálukú ọ̀la lọ gbé ìwà èmi òjò ìwọ òjò mi sílẹ̀ ni kódà ààrẹ wa tẹ̀síwájú ààrẹ ni ẹ wò ó ibi àwọn ti lè kọ́gbọ́n òjìnà ibi tó súnmọ́ àwọn náà làwọn ti lè kọ́gbọ́n ó ní ẹja kọ́gbọ́n lára ẹgbẹ́ òṣèlú eléyìí ti ṣe ẹgbẹ́ òṣèlú alábùradà nàìjíríà people's democratic party ó lábẹ́ ẹ̀rí nǹkan ọdún mẹ́rìndínlógún sixteen years ni wọ́n fi wà lórí ipò tí agbára tó sì ń bẹ lọ́wọ́ wọn ó ní àmọ́ ìgbà tí wọ́n bọ̀rẹ́ lẹ̀ ń kọ́ ó ní èmi òjò ìwọ òjò míì náà iná ni wọ́n jọ gbé àwọ̀ rẹ̀ tí wọ́n gbé wọ̀ tó ń kálukú sì bẹ̀rẹ̀ sí ní fi agbádá àti ẹ̀pẹ́ àníṣẹ́ èmi lèmi jù ọ lọ ó ní ìní agbára bá ṣe bẹ́ẹ̀ lọ́ bá bọ́rẹ́lẹ̀ mọ́ wọn lọ́wọ́ ó ní kọ́ máa di pé hmm, ikú tó pẹ̀lẹ́ díẹ̀ yóò tún pàyẹ́ léwúrẹ́ ẹ̀já àwọn náà kíyèsí lẹ́gbẹ́ òṣèlú APC ní ìmúrasílẹ̀ tìbò ọdún 2023 eléyìí tí ń bọ̀ tí í ṣe ìbò gbogbogbò tòun ìbò ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní ẹgbẹ́ òṣèlú APC ẹ máa mọ̀ wípé ibi ìṣánálà ti kíyèsí oògùn bá a bá ti lè gbà fúnra wa ní ti eléyìí tá a fẹ́ ṣe convention convention yìí àfẹ́sì kí omi kọ́mọ̀sán ìlú bọ́ dànù lórí iná ìròyìn yẹn gùn gan ọ̀dẹ̀ kẹnu ojú ìwé kejì ìwé ìròyìn Sunday Tribune ibẹ̀ ni ẹ ti lọ rèé mú ìyókù. wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa lérílẹ̀ka síra wọn nípínlẹ̀ Ọ̀ṣun o lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àwọn olùdíje sípò gómìnà méjèèjì ń bẹ̀ lẹ́yìn tọ́já wípé ìkan nínú wọn lórúkọ rẹ̀ jẹ́ Dọ̀tun Babayẹmí ẹni wípé kò sí ní yẹ o lásán ò lè rí súyẹ̀ kí ó sì lè rí yẹ̀ lórí pé kọ́mọ̀ jẹ́ pé òun ni òun á gba ètò àkóso mọ́ Adégbóyèga Oyètọ́lá lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó pé irú Adeleke wo níbo ní ti ń bọ̀ láti jákọ́já wípé ní ọ̀sán wípé òun ni òun ó gba ètò àkóso ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun gangan lòun wọn ò sì ní fi ẹlòmíì ṣe òun o Dọ̀tun Babayẹmí ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní àkókò tí wọ́n sọ wípé àwọn oníròyìn lọ rèé ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nípínlẹ̀ Ọ̀ṣun lórí ìgbáradì fún ètò ìdìbò gómìnà tí ń bọ̀ níwòyí oṣù kejì ọdún tí a wà yìí wọ́n ní ibẹ̀ náà ni ọ̀rọ̀ ìrọ́kùkù kẹ̀kẹ́ wípé àwọn tí wọ́n gbé tíkẹ́ẹ̀tì lé lọ́wọ́ nígbà tí wọ́n ṣe ètò ìdìbò abẹ́nú ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ni máa lérí lẹ́ka síra wọn pé ní kẹ́ni ọ̀hún nígbà tí kìí ṣe wípé ọ̀nà ọ̀fun ọmọ ẹgbẹ́ òṣèlú APC nìkan ni wọ́n ń tọ̀ ọ̀rọ̀ yọ ń bo ni wọ́n ti sọ wípé àwọn ni àwọn ò tún tẹ́wọ́ gba ètò àkóso ẹlẹ́ẹ̀kejì bó ṣe jẹ́ wípé Adégbóyèga Oyètọ́lá ńgbà tí wọ́n ti ṣe ètò ìdìbò abẹ́nú náà ni wípé náà ni àwọn aráàlú tó fọwọ́ sí níbi ètò ìdìbò náà tó sì ń tún ní lọ́kàn wípé ètò ìdìbò ẹlẹ́ẹ̀kejì èyí tí sáà ẹlẹ́ẹ̀kejì òun yóò tún gbìnàyà nígbà tí ètò ìdìbò tí wọn ó dì sí ipò gómìnà bá tó ń di pé ó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun wípé òun lòun ó tó lọ fún sáà ẹlẹ́ẹ̀kejì pé irọ́ ńlá ni ẹgbẹ́ òṣèlú PDP iná ni yóò gba ètò àkóso mọ́ ọ lọ́wọ́ ó pé òun ní tòun gbogbo nǹkan ẹ̀kọ́ òun ṣe ni òun ti ṣe tóun sì ní àmì ìdánilójú ṣáká wípé kò sí kí ètò ìdìbò náà wáyé kẹgbẹ́ òṣèlú PDP kọ́mọ̀rì ọwọ́ mu ó ní tọ́ba wa mú òun tó ń bá fi gba ètò àkóso mọ́ Adégbóyèga Oyètọ́lá lọ́wọ́ tó ń sì mọ̀ wípé ó dájú ṣáká kò sí ẹnì yòówù náà tí àwọn ọ̀bá àjọmọ́ takàngbọ̀n àbí àṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí wọ́n sọ pé òun lè rí orígbé wọlé tàbí lẹ́nu ń bẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ sókè ó pé àtìlẹ́yìn gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun ńlò nílò nígbà tó ní ó sì sọ̀rọ̀ ẹnìkan tó fowó kọ ara rẹ̀ pamọ́ fún oníròyìn ní àkókò tí ìròyìn ọ̀hún fẹ́ lu fótó bọ́ sínú ìwé ìròyìn ti Sunday Punch tó sọ̀rọ̀ lórúkọ ẹgbẹ́ òṣèlú APC ló wípé iṣẹ́ rí gbogbo tí ẹni tí ó pera rẹ̀ ní olùdíje sí ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP ni ti ń sọ̀rọ̀ ìyẹn Ọ̀dọ̀tun Babáyẹmí wípé ẹgbẹ́ òṣèlú APC ò lè padà rọ́wọ́ mú mọ́ ó pèsè òun wà lọ́lọ́ níbí ó pe àdídé orí àlééfà Adégbóyèga Oyètọ́lá níbi ètò ìdìbò tó wáyé lọ tó fi di pé ń wakọ̀ ètò àkóso rẹ̀ onísà àkọ́kọ́ gúnlẹ̀ lọ yìí ó wípé kí àwọn èèyàn ó tètè ya ni lọ́kàn kí wọ́n sì mọ̀ dájú wípé ọlọ́run lóyin ó fi àyè gbá o kò sì sí ní tọ́lọ́ ń bá ṣe tó lè ṣe ní àṣetì ó pe ẹgbẹ́ òṣèlú APC ọ̀bẹ́ nìkan ta kàn gbọ́n èmi lọ́kàn ìwọ́kọ́ lọ́kàn èmi ní mọ̀ ọ́ bá lọ ìwọ́kọ́ lọ́ọ́ bá lọ wípé tọ́lọ́hún iná ni yóò wá sí ìmúṣẹ wọ́n béèrè orúkọ rẹ̀ wípé wọ́n fowókọ̀ ọ̀hún lẹ̀ hmm. ẹ sáàjẹ̀ kan ọ̀rọ̀ adé mọ́ báwọn ṣùgbọ́n Adégbòyègò Oyètọ́lá pé bẹ́ẹ̀ bá ń béèrè kí ni ìdí àbá ìdí àbá rè o tó fi jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ ní Nàìjíríà APC All Progressives Congress wọn ò fi tí ì sọ pé iye báyìí làwọn ta fọ́ọ̀mù àbí kọ́ńkálukú àwọn tí wọ́n ń jẹ̀rán láti dé ipò kan àbí dipò kan mú kí wọ́n wá máa ra fọ́ọ̀mù wọ́n ní ìdí abá ni wọ́n ti fi òde yìí o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń ṣe lálàyé wọ́n ní ẹnìkan tó wípé òun gangan náà ń lọ ṣe bẹ́ẹ̀ ni ó wà ní ara àwọn eléyìí tí ó jẹ́ aṣíwájú fún àwọn kọ́mítì kan tí wọ́n gbé kalẹ̀ eléyìí tọ́já wípé wọ́n ń wò ó pé apá abi tí wọ́n pín àwọn ipò kan ipò kan kàn sí ẹ jẹ́ kí àwọn náà káwọn fi ẹ̀mí àwọn hàn pé àwa náà nífẹ̀ẹ́ sí o àwa náà fẹ́ dé ipò òun o wọ́n ní léyìí tó jẹ́ wípé ẹnì tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak òun náà ni ó léwájú wọn wọ́n ní wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣe lálàyé bóńkálukú ṣe ní ìfẹ́ lóòótọ́ láti pé àgbà fọ́ọ̀mù o èmi náà fẹ́ ipò báyìí o èmi náà fẹ́ ipò báyìí àmọ́ tó jẹ́ pé àwọn ìgbìmọ̀ sọ fún wọn pé ẹ sáà ní sùúrù náà o ẹ sáà ní sùúrù náà o tí ọ̀rọ̀ ọ̀hún tó ti wáá di pé ó ti fẹ́ bọ́ sí ìkórìtà kò yé wọn mọ́ ìbò wọn àtà èlò wọn àtà òǹkálukú wọn mọ̀ wọ́n ní eléyìí tó jẹ́ wípé ó jáde gẹ́gẹ́ bí ìfúnmífilẹ̀ nípa kí bíi wọ́n ní náà ni ó ti fi hàn dé báyìí o lẹ́yìn tọ́já wípé ẹni tí í ṣe alága fún ìgbìmọ̀ eléyìí tí yóò ṣe bẹ́ẹ̀ tí yóò rìn sí gbogbo à ń pín fọ́ọ̀mù à ń ta fọ́ọ̀mù lábẹ́ adélé ń bẹ̀hùn adélé àpapọ̀ alága ìyún Abubakar Sani Bello wọ́n ní wọ́n ti rí i mú jáde o wípé ní báyìí o kóníkálukú tí ó pé àwọn fẹ́ ra fọ́ọ̀mù àwọn nífẹ̀ẹ́ sí kinní kan kóníkálukú ọlọ́rẹ̀ mẹ́dọ̀ ni o torí ọgbọ́n tòun ọ̀nà tó fi jẹ́ wípé wọ́n ò lè pín kínní ọ̀hún wọ́n sì lè fi orí okòó sọ̀rọ̀ dúró ní ìpanupọ̀ yẹn nìkan pé lámẹ́yìn ẹ̀ la panupọ̀ láyàn tí ò ní sí pé ẹ̀ yára fọ́ọ̀mù ẹ̀ wá jọ máa jàdú wọn ni tí ó mú ti ń jẹ́ ìṣọ̀kan bá ẹgbẹ́ ẹ̀ náà ni wọ́n ń gbìyànjú láti máa ṣe lábẹ́nú kódà ẹnìkan tó pé kí wọ́n má dàá kọ òun òun sọ̀rọ̀ síta ó ní sẹ́ẹ̀rí gbogbo nǹkan tá à ń wí yìí nǹkan kan òwúlẹ̀ lè ṣẹlẹ̀ tí ò sáà rẹ̀ ń lé bí ààrẹ ò bá padà dé láti ibi tí bàbá ti la rè gba ìtọ́jú nípa ti ìlera ara wọn tí wọ́n lọ ṣe àyẹ̀wò kí gbogbo ẹ̀ ó lè jẹ́ pé àlàáfíà ó tu ara bàbá kí bàbá ó sì dé ó ní àbálò oníkálukú ń dá bí bàbá ò bá sílé ńgbà bàbá bá dé ni bàbá ó ṣẹ̀ṣẹ̀ wá sọ ọ̀nà tí wọ́n gbé kínní ọ̀hún gbà bó ti ṣe jẹ́ nìyẹn ìròyìn ẹ̀ẹ́dẹ́gùn ojú ìwé kejì ìwé ìròyìn Sunday Tribune ṣe rí lọ́wọ́ ìsàlẹ̀ gangan ibẹ̀ ló ti ń jáde wípé Sàràkí àti Adéníran wọ́n mọ̀ ti takò ọ̀rọ̀ eléyìí tí wọ́n ta sí ààrẹ ilẹ̀ yìí pé ah, ah, ah, ẹ sì tún ní kí wọ́n tún lọ tún abala kan ṣe nínú òfin tẹ́ ẹ ti buwọ́lù ń tẹ́ ẹ ròyìn àwọn ọ̀faramọ́ àwọn náà sì gbà wọ́n ní ẹnìkan tó ti fìgbà kan jẹ́ aṣojú orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè Germany tó tún ti fìgbà kan jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ẹ̀kọ́ nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Túndé Adéníran òun náà lọ́mọ̀ ti sọ̀rọ̀ pé ìbéèrè tí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari ti tún béèrè wípé kí ilé asòfin àpapọ̀ ilẹ̀ yìí kí wọ́n tún lọ wo abala eléyìí ti ṣe abala kejìlá nínú òfin agbọ́nikẹ́ńlé ní ọgọ́rin kí wọ́n tún yọ kí wọ́n tún yọ ọ̀bẹ tì í kí wọ́n máa kún kí wọ́n máa tún gbéyàwó kí wọ́n tún máa pín wọ́n ló ní irú ìgbésẹ̀ eléyìí tí ààrẹ ń gbé tí ń béèrè fún yìí o wọ́n ló ní irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ fi wípé ìmọ̀tara ẹni nìkan ń ló bí irúfẹ́ ìgbésẹ̀ báwọn kìí sì ṣe ìfẹ́ orílẹ̀-èdè bí kò ṣe ìfẹ́ kíkiní ọ̀ṣọ̀ǹtọ̀ sí ọ̀dọ̀ tèmi wọ́n pe bí Adéníran bó ti ṣe wínú wọ́n ní bákan náà sì ni ọ̀bọ sórí nígbà tí wọ́n béèrè béèrè lọ́wọ́ ẹni tó ti gbà kan jẹ́ ààrẹ lẹ́gbìmọ̀ asòfin àgbà lórílẹ̀ wa Nàìjíríà ìyún Bukola Saraki wípé Bukola Saraki sà ẹjọ́ kí lẹ rí sí ẹni tí ààrẹ béèrè kí wọ́n tún lọ́mọ tún òfin ìlànà ìdìbò gbéyàwó wọ́n pẹ́ Sàràkí sọ̀rọ̀ wípé ẹ wò ó bá a bá ní ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa béèyàn ju ọ̀bẹ àbí àdá òkè ń gbàgbà ibi pẹlẹbẹ báyìí ní ọmọ múlẹ́lẹ̀ o kò sí nǹkan méjì ń bẹ̀ ju wípé tààrẹ àmì nìkan mọ̀mọ̀ lòun rí sí irúfẹ́ ìbéèrè forúkọ ìgbésẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí ní jáde o nígbà tí Sàràkí ti ń sọ̀rọ̀ nígbà tí àwọn ọ̀dọ́ tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú alábùradà Nigeria People's Democratic Party tí ó ń bá wọn sọ̀rọ̀ nílùú Àbújá tọ́jẹ́ wípé Mohammed Suleiman iná ni ó kó wọn sùdí wọ́n pé ibẹ̀ ni Saraki ti sọ̀rọ̀ òun àwọn ọ̀rọ̀ tún kù tó tún jẹ jáde ńbẹ̀ ojú ìwé kejì ìwé ìròyìn Sunday Tribune làwọn ìròyìn yẹn ni wọ́n lè tẹ̀ sí. ọ̀dà kò burú kò bàjẹ́ ká tó lọ sí ojú ọjà lọ polówó ohun tí a gbé karí. Okay gba agbo ètò ẹ̀kọ́ wọlé o ẹgbẹ́ asu ni mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí inú ìwé ìròyìn méjèèjì tó wà níwájú tọ̀dọ̀ tèmi ìwé ìròyìn ti Sunday Sun tó ń ti Sunday Punch ní ìròyìn ọ̀hún ti lẹ́fùrú gbàgbó wọ́n yí pé ìjọba àpapọ̀ tá ẹ̀rí yẹn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ ṣe sí ìdàgbàsókè ètò ẹ̀kọ́ lágbọn tilé ìwé gíga fáfitì lórílẹ̀‐èdè wa Nàìjíríà iná àlọ́jà wọn ó bù kẹ́díwọ́ ọ̀kan gbòógì lára àwọn tí wọ́n jẹ́ alábòjútó ètò ẹ̀kọ́ nílé ìwé gíga fáfitì tó tún jẹ́ wípé ọ̀jọ̀gbọ́n ní í ṣe lágbọn ti ètò ìkẹ́kọ̀ọ́ ti ìmọ̀ nípa èdè Gẹ̀ẹ́sì àti ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwùjọ ní àwọn iléèwé gíga fáfitì kódà ẹ̀ka ti iléèwé gíga fáfitì ti ìlú ni wọ́n pe ní ẹni ọ̀jọ̀gbọ́n ọ̀hún wà o tó ti jẹ́ pé ọ̀kan lára àwọn abẹnugan ẹgbẹ́ olùkọ́ni níbẹ̀ ni wọ́n pe orúkọ rẹ̀ ní Joseph Usire wọ́n pe náà ló fèsì lórí ètò ìyanṣẹ́lódì oníkìlọ̀ èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ èyí tọ́já wípé wọ́n fi ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ ní láti lè bá àtún ìjókòó wọn jó kí wọ́n sọ́tò bí wọn gírí lórí àti lè jẹ́ kí gbogbo nǹkan ń fa gbóngbòngbòn láàrin ẹgbẹ́ ASUU àti ìjọba àpapọ̀ kó tètè lọ́ọ̀rẹ́ jẹ́ rodò lọ́ọ̀rẹ́ mú mi wọ́n pẹ́ ṣùgbọ́n kàkà kó rí bẹ́ẹ̀ ńṣe ni wọ́n mọ̀ bùkẹ́ diwọ́ o Ìyanṣẹ́lódì oníkìlọ̀ táwọn fún wọn gbèdéke wípé bí ọba edi pé ó parí tí wọn bá wà nǹkan ṣe sí àwọn bẹ̀rẹ̀ Ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀n gandan ni wọ́n pe ǹjẹ́ náà kọ́ ni wọ́n wà ń béèrè fún báyìí torí wípé látìgbà táwọn ti gùn lé ṣe ni ìjọba àpapọ̀ bù kẹ́díwọ́ wọ́n pé ẹni àwọn tiẹ̀ tó wá ní àwọn tó rò pé àwọn ò fojú jọ tó tún jẹ́ mínísítà fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ nílẹ̀ wa nàìjíríà Chris Ngige wọ́n lòun gangan kàkà kó buná bomi pa iná ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ asuu wọ́n ní ṣe ní túnbù bẹntiró sí tọ́wọ́ ń bù gbàgbà tọ́jà pé gbé ìgbésẹ̀ ẹ lé lórí tó bá ti di pé wọ́n ń kọ́ iná ni ìyanṣẹ́lódì ńgbà tó bá bẹ̀rẹ̀ sí ni mo ṣe àkóbá fún àwọn nǹkan kan àti nǹkan kan wọ́n ní ajẹ́ wípé lẹ́yìn ìyanṣẹ́lódì oníkìlọ̀ yìí ajẹ́ pé àwọn bẹ̀rẹ̀ oní ọlọ́gbọ̀nràn gandan nù wọ́n ní tó ẹ̀yin èèyàn tẹ́ ẹ wá jẹ́ lóko lókì ọ̀jọ̀gbọ́n Joseph Usire ní sọ̀rọ̀ nílùú yó nílé ìwé ga fáfitì bẹ̀ ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ẹjọ́ ló kọ lókì ẹ̀yin ládéládé lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbà lọ́gbà níjọ níjọ ẹ̀yin èèyàn sàràkí sàràkí ní ìsìn o nígbà tí eṣinṣin ń jelégbò pẹ̀lú ìjọba àpapọ̀ ẹ̀ rí kankan wí o nígbà tí elégbò ẹgbẹ́ asuu bá wá bẹ̀rẹ̀ sí ni máa jẹ ìṣinṣin táwọn náà wá fa ìdàyọ nínú àkọ́ láti jẹ́ wípé gbogbo ntí èèyàn bá fi sùúrù ṣe kọ́ ní látúnṣe gbogbo ntí èèyàn bá sì fi agídí tó bá fi ṣe ètò rẹ̀ nǹkan náà ní bàjẹ́ táwọn náà bá wá fa ìdàyọ nínú àkọ́ wípé àwọn náà wá bínú tán àwọn jarun ajú kẹ́ wá mọ̀mọ́ wá kọ ìwé sọwọ́ sí ẹgbẹ́ asuu kẹ́ wá mọ̀mọ́ wá bẹ̀bẹ̀ lọ́tún bẹ̀bẹ̀ ló sì mọ dírẹ́bẹ̀ wípé ẹ ẹ̀rọ tàwọn òbí ẹ̀rọ ti pé ìgbà àwọn ọ̀dọ́ ń lọ àwọn akẹ́kọ̀ọ́ ìyà àkókò wọn ṣòfò ká ẹ mọ̀ wulẹ̀ pé àwọn rárá o torí wípé ó ku ọjọ́ kan báyìí tí ọ̀rọ̀ yẹn sálódì oníkìlọ̀ tí àwọn fún ìjọba àpapọ̀ ń gbèdéke rẹ̀ tí ó fi ro wa pé lẹ́yìn ìpọ́nrọ́ wa pé òun wọ́n pẹ́ gbogbo àwọn ẹgbẹ́ asùn nílé ìwé gíga fáfitì lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n máa robi tó kù tí àwọn ọba yọ sí ìjọba àpapọ̀ wọ́n nítorí wípé wọn ò kọbi ara sí ìdàgbàsókè ètò ẹ̀kọ́ láwọn ilé ìwé gíga fáfitì lórílẹ̀‐èdè wa nàìjíríà ọmọ ẹni ojú ìwé kẹrin inú ìwé ìròyìn ti Sunday Punch ọmọbẹ lójú ìwé keje inú ìwé ìròyìn ti Sunday Punch. ọmọbẹ lójú ọmọbẹ lójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn Sunday Vanguard ojú ọjà ẹ là ń lọ kájà sí i ọ̀rà oníyàmọ̀ ìwà ẹ já lọ síbi ìròyìn kan eléyìí ọjà ìpè òun tiẹ̀ ọmọ ẹ lójú ìwé kejìlá nínú ìwé ìròyìn Sunday Vanguard Victor omi sọ̀rọ̀ ìmọ̀ mú nǹkan kan ọmọ pé kéèyàn bá fi nǹkan sànkó ọ̀dà mọ fi ọ ní ọmọ ẹ lójú ìwé yẹn káàbíọ̀ fi sànkó. pé mo dára sí àbí <laughs> wọ́n ní ọ̀rọ̀ tí ń jáde látẹnu Victor Ume ọ̀rọ̀ tí sì ń wí iná ni wípé ẹ lè wá ní tẹ̀yà ìgbòbó kẹyẹ̀ ń tẹ́rẹ̀ àwọn kẹ́ẹ̀ fi tọ́jẹ́ tàwọn dun àwọn kẹ́ẹ̀ sì tún lérò wípé àwọn tí àwọn wá láti igun ti ìlà oòrùn gúúsù àwọn ò tún mọ̀ jẹ́ ará orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ rèé o wọ́n ní ẹni tọ́jẹ́ wípé ó ti fi ìgbà kan jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń pè ní All Progressives Grand Alliance APGA tó sì tùgbà kan jẹ́ sẹ́nítọ̀ ní apá àti àárín gbogbo Anambra ńlọ́la rẹ̀ ṣojú nílé ìgbìmọ̀ asòfin àgbà wọn ló ti fọ̀rọ̀ léde o lẹ́yìn tí fi ń sọ̀rọ̀ nípa ti ntí ẹ̀yà Ìgbò tí wọ́n ń wè lórí ìbò gbogbogbò tọdún 2023 tí ń bọ̀ yìí wọ́n ní lákọ̀ọ́kọ́ náà ọmọ ṣe é lálàyé o wípé ẹ wò àní àní ò sí i gbogbo wa náà la ti ń wo wípé sáà eléyìí tí ààrẹ tó wà lórípò lọ́wọ́lọ́wọ́ báyìí Muhammadu Buhari tí yóò lò yọ tẹnubodò lọ́dún 2023 ààrẹ míì tuntun tuntun yóò sì bọ́ sóde oníkódà kìí ṣe lórí ìtàn ààrẹ nìkan oní ilé ìgbìmọ̀ asòfin àgbà tòun ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin gbogbo wọn náà ni wọ́n dìbò tí wọ́n tún wo ẹ̀ńtí ọ̀bàdà lọ ẹ̀ńtí yóò bọ́rẹ́lẹ̀ tí ẹlòmíì ó wọlé sí orí àga tiẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ẹ rí i pé lọ́wọ́lọ́wọ́ báyìí àjọ INEC gan wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbé eléyìí tí a pè ní ìlànà àtẹ eléyìí tá a tẹ̀lé láti fi dìbò wọ́n ti ń gbé gbogbo ẹ̀ jáde ó ní ẹ wàá rí i pé kinní ọ̀hún ẹ̀kọ́ rẹ̀ ti ń ṣojú mọ́mọ́ lápá abẹ́hùn apá àbí tọkàn wàá kúre kájọ kíyèsí o ó ní ǹjẹ́ jẹ́ pé ní ọdún 1999 bàbá là ń sọ̀rọ̀ nípa kíkiní wọn máa lọ négunnégun ó ní ọdún 1999 tí a ti padà sí ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà àtìgbà náà ìnìkíní ti ń bọ́ ní igun bíi bọ́ sí igun bẹ̀rùn ó ní kámú láti gbà pé olóyè olúṣẹ́gun ọbásanjọ́ àwọn wá láti apá ìwọ̀ oòrùn gúúsù wọ́n sì ṣe ààrẹ ọdún mẹ́jọ ó gbéra pa láti bẹ̀ ọbọ̀ sí apá àríwá nígbà tí alhaji musa yaradua táwọn ṣe bẹ́ẹ̀ tí wọ́n bọ́ sí orípò ó ní bó ti ẹ̀ jẹ́ wípé ikú kò jẹ́ kí bàbá kí wọ́n jẹ ẹ̀kọ́dé ibi tí wọ́n rò pé wọ́n jẹ ẹ̀kọ́dé pàpà síbẹ̀síbẹ̀ ẹni ó jẹ́ igbákejì wọn ó jẹ́ kí e, apá nǹkó sún lọ ọwọ́ ẹ̀yà gúúsù gúúsù ó ní àwọn náà tún jẹ tọ́jà wípé Goodluck Jonathan òun náà bá wọn lò ó ó parí ti Yar'Adua ó tún lo ọdún mẹ́rin gbáko tẹ ìpè ọdún mẹ́fà fún àwọn ti apá gúúsù gúúsù ìtàn ọ̀sìn gbàgbé ó ní kíní ọ̀hún tún wá padà sí ọ̀dọ̀ ti apá àríwá alẹ̀ yìí ńgbà ó jẹ́ pé Buhari wọ́n jẹ́ wọlé lọ́dún 2015 oníṣẹ́ rí pé gbogbo ẹ ti sọ̀ǹtọ́ mọ́ oníkálukú lọ́wọ́ oníkálukú ló ti lo tiẹ̀ olówó akú ọ̀dọ́ tàwọn o lápá ìlà oòrùn gúúsù lórílẹ̀‐èdè nàìjíríà báàbà sọ pé ká pinre ká láre kò sẹ́yìn tí ó mọ̀ pé ọ̀dọ̀ àwọn ìnìkíní ń gbọ́dọ̀ bọ́ sí tí ààrẹ ti gbọ́dọ̀ jáde sórípò lọ́dún 2023 ó ẹ̀wá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ bí ìkìlọ̀ ìkìlọ̀ rẹ̀ bí ọ̀rọ̀ ìfanilétí bíi ká gbọ́ ń lòun sì ń wí yìí o nítorí wípé ẹ̀ẹ́lẹ́wà yan àwọn jẹ́ o kẹ́ẹ̀ yan àwọn ta kẹ́sì pé inú àwọn ọmọ dùn sí i ó ní bí ọba ti sí wípé ẹni tẹ́ ẹ̀ pé kọ́ máa bọ̀ lórípò fún ti ipò ààrẹ lọ́dún 2023 ó wá láti apá ilé ìtàmọ̀ sí ìlà oòrùn gúúsù tó jẹ́ pé ọ̀dọ̀ àwọn lọ́kàn ó ní ẹ̀ lè yà wọ́n jẹ́ ọkẹ́sì ní kínú àwọn ọmọ dùn kájọ mọ́ pé wọ́n nàìjíríà wọ́n nàìjíríà orílẹ̀-èdè nàìjíríà yìí náà gbogbo wa ìkànsìjọ ni á ó ní kíní òun ọlọ́wọ́ kan òjòrò nínú torí náà kí wọ́n máa fi ọkàn sí pé ìlà oòrùn gúúsù ẹ̀lọ́kàn Victor Ume sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ míì lórí ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú kejìlá ìwé ìròyìn Sunday Vanguard ibẹ̀ lé ọ̀rọ̀ yẹn wà ẹja ajá sí lójú ọjà ajá sí lójú ọjà bàbá tí ń bọ̀ látọjú ọjà kágbá hmm. ìpínlẹ̀ Kogi lọ DJ Bright àwọn aláṣẹ iléèwé gíga gbogbo ǹṣe polytechnic ibẹ̀ hmm. wọ́n ti gbọ́n àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta kan yọ bí ẹni yọ jìgá wọ́n ní wọ́n ń dọwọ́ rú lórí ọ̀rọ̀ ètò ìdánwò ṣíṣe hmm. tó sì lòdì sí ti àgbékalẹ̀ ìgbéga iléèwé gíga gbogbo ǹṣe poli ti ìpínlẹ̀ Kogi àwọn mẹ́wàá wo ni ẹ̀jẹ̀ adé látọjú ọjà à ń bọ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. Akim Karim Foundation lecture ẹlẹ́ẹ̀kẹta arú èyí máa kà mọ̀mọ́ tòun tàmì ẹ̀yẹ ìmọ̀rírì fáwọn èèyàn pàtàkì ní ìdánilẹ́kọ̀ọ́ tó dá lórí ntòkì pọ́pọ́ sọ̀rọ̀ sókè báwo la ṣe lè ṣàmúlò ìlànà sọ̀rọ̀ sókè tí ó fi ṣèso rere nínú ìbò gbogbogbò tọdún twenty twenty three tó ń bọ̀ ìpàdé di gbọ̀ngàn jọ́gọ̀ Liberty Road Ìbàdàn lọ́jọ́ Thursday seventeenth March twenty twenty two láago mọ́kànlá òwúrọ̀ ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Ògúnwùyí ní ó pàbíyàbídún ọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ ìyànnà náà olórin shina pella ọ̀mọ̀wé mutiu agbókè mrs yemi taiwo mrs bọ́lá sàrùmí aliu mr tẹ́jọ́ Ajibowo, honourable sikiru sọ̀dà honourable wasiu musa olùgbàlejò àgbà ní ọ̀mọ̀wé yínká ayéfẹ́lẹ́ mon ọ̀gbẹ́ni akim karim olùdásílẹ̀ akim karim foundation ní o máa kí gbogbo wa káàbọ̀ ń bẹ̀ àpéjọpọ̀ tó kún fún ọgbọ́n tòun ìmọ̀ ìjìnlẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ akim karim foundation ẹ jẹ́ ká jọ péjú síbẹ̀. Thank you. Àrẹ̀mú kí ló dé tójú ẹ̀ fi kọ́rẹ́ lọ́wọ́ báyìí. wo kò tiẹ̀ yé mi mọ́ o iṣẹ́ yìí ti sú mi tí èèyàn tiẹ̀ rówó nídìí ẹ̀ mọ̀ ìgbà wo ni èèyàn wà ní padà sóko báyìí. àà Àrẹ̀mú wọn ní bẹ́ẹ̀ yóò bá mọ ibi tẹ́gbẹ̀ẹ́ ti ń là níṣẹ́ ló máa sáré ku gbọ́nrajìkì iṣẹ́ ti dé èmi ti rí iléeṣẹ́ tó ń talẹ̀ talé tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ fáwọn èèyàn tó fẹ́ di aṣojú àwọn iléeṣẹ́ tó ń talẹ̀ talé Raulac Properties Limited ni mò ń perí wọ́n ti gbé àǹfààní yìí dé fún tonílé tàlejò tó ti jẹ́ ẹ́jẹ̀ǹtì tẹ́lẹ̀ tàbí irúfẹ́ ẹni tó bá fẹ́ jẹ́ ẹ́jẹ̀ǹtì tí yóò máa mójútó dúkìá ilé àti ilẹ̀ láìsí ìdádúró ìdánilẹ́kọ̀ọ́ tí Rawlac Properties Limited gbé kalẹ̀ yìí máa sọ àròyé kòsíkòsí di ìtàn àtijọ́ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí twenty six march two thousand and twenty two ló máa wáyé ní déédé aago mẹ́wàá àárọ̀ ten a.m. tètè tẹ àtẹ̀ránṣẹ́ yes sí zero seven zero four triple zero four seven four zero zero seven zero four triple zero four seven four zero láti forúkọsílẹ̀ lọ́fẹ̀ẹ́ tàbí kàn sí wọn ní Rawlac hub ìyànà church Ìbàdàn Rawlac Properties Limited ilé iṣẹ́ tó ń talẹ̀ ilẹ̀ tálé tó ṣe é fọkàn tán. Ripus restaurant ó yẹ jẹ́ ká lọ. ká lọ jẹun nígbà fún mi. oúnjẹ àjẹpọ́nú lára. ká lọ jẹun nígbà. oúnjẹ tó dùn oúnjẹ tó dọ́ṣọ́. ká lọ jẹun nígbà. fàájì àtàyò tó gbogbo ayé lájẹ ní Monday tó ń bọ̀ yìí. nígbà tá a bá ń ṣí restaurant Ripus tuntun tá a ṣe ṣàgbékalẹ̀ sínú celebrity lounge ládojúkọ fúlùkù bódìjà ìbàdàn. gbádùn ẹ̀mí ẹ̀ pẹ̀láwọn oúnjẹ àdídùn lọ́lọ́kùn òjọ̀kan àjẹpanu Ripus restaurant tá a fẹ́ jìjà ní monday tó ń bọ̀ yìí owó péréte ló fi jàjẹ́ yó àjẹgbádùn tó sì fi nǹkan mímu tó o bá fẹ́ràn lé yàtọ̀ sí yìnyín àwọn gbajúgbajà amúlòdùn láàjọ jókòó jẹ́yé papọ̀ lọ́jọ́ kìíní oṣù kejì ìyún monday tó ń bọ̀ yìí nínú ripus restaurant tá a fẹ́ ṣí sí celebrity lounge ládojúkọ fúlùkù bódìjà ìbàdàn mọ́sí gbàgbé pa wà ládojúkọ heritage mall ní dùgbẹ̀ olympus lódò ọ̀nà àti nínú bovẹ́ university níwò ní zero eight zero five nine one five nine seven two two ripus restaurant oúnjẹ àdídùn àjẹpanu tó kí. breakfast restaurant lèmi àti jẹun o. ká lọ jẹun níbẹ̀. ìkúṣe lágbára kò sólò oògùn tó lè rí tí ikú ṣe o. iná lílá ìwà ìnà ilé ìrọ̀jùn ọ̀dọ̀ ọlọ́run láti wá ibẹ̀ á padà sí i pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run àlá akéde ikú màmá wa màmá màmá wa màmá mọ́sàràjù mo joyè ọlá àníkẹ́ tí gbogbo ẹ̀ṣẹ́ mọ̀ sí màmá Ghana màmá bọ́lálù kìámù ọlọ́run nílẹ̀ rẹ̀ dájú ọjọ́ tuesday tó kọjá a sì ti sin wọn nílànà ẹ̀sìn Islam ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọlọ́gbẹ̀yìn màmá olóríire màmá mọ́sàràjù mo joyè ọlá àníkẹ́ ẹ̀kọ́ ọmọ abíkà ọmọ lọ́rọ̀ ọmọ lóhùn ọmọ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ díẹ̀ gbà ọmọ erin gbàngbà tọ́tọ̀ yọ léwá ọmọ ọ̀dọ̀bálẹ̀ dútẹ̀wùtẹ̀wù ó dútọ́ fèrè sùjé sùnwúrẹ́ o wàyí o àdúrà jọ́kẹjọ fìdáwò yóò wáyé o ní ọjọ́ tuesday tí mọ̀ yìí ní déédé aago mẹ́wàá òwúrọ̀ kéréje lẹ́gbẹ̀ẹ́ mọ̀yọ̀sọ́rẹ́ london primary school ọláògùn bus stop old ife road ìbàdàn olùkéde alahaja ìdáyàtú adéjọkẹ́ ní london àti alahaja mójúdàtú sèmúbọ̀ lamẹ́ríkà bàbá mi ọlọ́run mi ẹ ràn mí lọ́wọ́ kí n lè rógò lò o. seventy two ní twenty twenty two power and air. àkòrí tí ọlọ́run fún pírọfẹ̀tà ìwọ òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ o. ti csc máa jẹ́ mú àánú. gbogbo aládùúwà. wọ́n yà ká gbójú wa kú ọ̀lára ènìyàn. ká lọ bèrè fún agbára ọlọ́run tó máa so wá pọ̀ mọ́ ìrànlọ́wọ́ àgbáyé. ìwọ náà wàá darapọ̀. mọ àwọn tó máa sọ̀rọ̀ ẹ̀rí ti pátá yìí o. látọjọ́ friday eleven ní sunday thirteenth march. nígbà tí ọlọ́run bá lu àpò àwọn ìránṣẹ́. pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi pásítọ̀ adélakùn ayẹwà. bukola ajé adéṣẹ́wọlẹ́jẹ́sì. ìl Elijah Akitunde Ọlọ́run sọ bẹ́ẹ̀. Yẹmi Dèdè Látàbúlẹ̀. Kání ológo ara. Prọfẹ̀tà Iwo Òjò bàbá ìsẹ́jú orí afẹ́fẹ́ yóò máa sọ tẹ́lẹ̀. Yanni yóò máa ṣẹlẹ̀ lójú ẹsẹ̀. Láti wọ́rọ̀dù ń bàdàn. Ó ti já ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀gẹ̀rẹ̀ ní Mẹ́síkà ní kẹ́ ẹ máa bọ̀. Bàbá ti wọnú àdúrà. Láago mẹ́sàn-án lọ́jọ́ Friday eleven. Ọjọ́ Monday Gasland Gasland báyìí eh. wọ́n sì tún sùn wọ́n wọ́n tún gbajúgbajà wọ́n ti wà tipẹ́ ẹ̀ka lóríṣiríṣi òtítọ́ inú náà fi ń tajà Gasland Gasland ilé-iṣẹ́ tó lóko tó ṣe gbẹ́kẹ̀lé nípa títa gáàsì ìdáná àti gbogbo èròjà ẹ̀. wà á ti máa gbọ́ ẹ̀ka ilé Gasland míì ti gbọ̀rẹ̀gẹ̀dígẹ̀ sí agbègbè samunda UI road ńbàdàn ó kọjá bẹ́ẹ̀. ẹ̀yin èèyàn wa ní Samonda Bódìjà Àgbòwó Ajíbọ́dẹ Sango Olóròró Poli road àti gbogbo agbègbè tó súnmọ́ Gasland tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú fífi òtítọ́ inú tajà ní gbogbo ẹ̀ka wa pátá ti dé sí agbègbè Samonda dáa àti àwọn cylinder tó jojúlówó lóríṣiríṣi àwọn accessories bíi hose camp gas cylinder pressure valve àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀máa rí ní Gasland Samoda plant lówó tí ò ga jara lọ. Gasland ilé iṣẹ́ tó láàmìlaka nínú kẹta gáàsì ìdáná àtàwọn èròjà ẹ̀. Gasland ọ̀gá ni màsà sacred gold real stay. Ramadan promo eighty one twenty five percent tí o ní bayobayo ní. ilé iṣẹ́ alájà jẹ́ wá góòlù tó ń tẹ̀lé rọ́lẹ̀ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́lọ́kùnrin ní o twenty five percent Ramadan promo blessed land tó wà ní alápákó ní ten minute drive sí tóge tàǹtà ní one point five million eight fifty ní lọ́wọ́ yìí o kò ṣe lọ lórí gbogbo ọ̀lẹ̀ wa nìyẹn pẹ̀lú estate wọn tó wà lẹ́yìn redemption kan bẹ́ẹ̀ àwọn ọ̀lẹ̀ ọkọ̀ tó wà ní òní alápákó ládojúkọ express farmland tó wà ní ma papá. University, eléyìí tó wà lójú ọ̀nà ìbàdàn ìsáyìn pàlúlẹ̀ oko tó wà lójú ọ̀nà ọ̀yọ́ ìsáyìn rọ́mọ̀ ńlọ lórí gbogbo ẹ̀ ọ̀yọ́ ògbómọ̀ṣọ́ expressway farmland tó wà ń bẹ̀ yẹn náà gbogbo ẹni tó fẹ́ ra lẹ̀ lásìkò yìí ẹ sọ̀rọ̀ àbáwọn kan sango real estate segrego real estate wanilé àtìlẹ̀ ńbàdàn èkó àti kákàkiri lẹ̀ odua láti jàǹfààní twenty five percent ramadan promo tó lọ lọ́wọ́ ẹ máa bọ̀ lọ́fíìsì wa tó wà ní rainbow bus stop along iworo ọ̀dọ̀jọ́ expressway tàbí ní number forty four Fulani street grammar school bus stop Ojodu Lagos telephone zero eight zero five seven eight one eight one eight zero. tó bá dọ̀rọ̀ umura àti àjì twenty twenty two àwa náà ní kẹtẹ̀lé ẹ̀ ní kábàámọ̀ ẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. àjàbalẹ̀ ìròyìn ó ti débi tó lápẹẹrẹ ká máa rọra palẹ̀ ìwé ìròyìn mọ́ kó sì hmm. ká máa gbé gbogbo ẹnu wa lọ lókun. kẹ mọ múra lẹ̀ fún ti hmm. agbami òṣèlú wẹ́rẹ́wẹ́rẹ́. tó kí n ra jo eléyìí mọ ni lábala ètò ẹ̀kọ́ náà ní nípínlẹ̀ Kogi iléèwé gíga gbogbo ńṣe tó wà ńbẹ̀ àwọn aláṣẹ ibẹ̀ wọ́n ti fa agbọ̀n mú jápàtì mọ́ àwọn akẹ́kọ̀ọ́ mẹ́wàá kan lọ́wọ́ wọ́n ti gbà wọ́n yọ o wípé wọn ò yẹ tí a bá máa pè ní ara àwọn èròjà tí iléèwé ọ̀hún pèsè hmm. ní fún aráàlú torí wípé akẹ́kọ̀ọ́ tó bá ti kẹ́kọ̀ọ́ ìwọ̀n pé ọ̀dọ̀ àwọn aráàlú náà ni ó ti lọ rèé máa lo ọgbọ́n rẹ̀ ní àwọn iléeṣẹ́ ńlá gbogbo ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ tó bá dàbí gbà wípé ọwọ́ rí o mọ́ láti gbà tó bá ti wà ní inú ètò ẹ̀kọ́ wọn pé ó léwu fúru akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ láti bọ́ sí àárín ìgboro ayé kó sì máa gbé ọkọ̀ léèwé ọ̀hún lérí bẹ́ẹ̀ ni òun ti jáde hmm. àwọn akẹ́kọ̀ọ́ mẹ́wàá kan ti ń sọ wípé ọwọ́ wọn ọ̀mọ́ lórí ètò ìdánwò ṣíṣe tó jẹ́ pé wọ́n ṣe àbáyọbáyọ wọn pe náà ni wọ́n ti gbọ̀yọ́ báyìí ẹni tí í ṣe ọ̀gá lẹ́ka alukoro iléèwé gíga gbogbo ṣe polytechnic nípínlẹ̀ Kogi ọ̀madé ọ̀rẹ́dọ̀ ọ̀rẹ́dọ̀ iná lọ́sọ̀rọ̀ náà lánàá ọjọ́ àbámẹ́ta sátidé o wọ́n pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá wọ́n ti kákọ wọn wọ́n sì ti lé wọn dànù wọ́n pé wọ́n sì ti wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó ṣẹ́kù pé ẹ jẹ́ kí ẹni tó jìn sí kòtò àwọn mẹ́wàá ọ̀hún kọ́kọ́ aráyòkú yìí ní ọ̀gbọ́n níbẹ̀ nínú ìwé ìròyìn ti Sunday Sun àti Sunday Punch tó nínú ìwé ìròyìn Sunday Tribune eléyìí tí ó jáde láàárọ̀ yìí ibẹ̀ náà ni ó mọ̀ wà níbi tí Ògúnlẹ̀wẹ̀ tó ti ń sọ̀rọ̀ ní ojú ìwé kẹrin nípa ti ọ̀rọ̀ ìbò ti Èkó wọ́n ní Ògúnlẹ̀wẹ̀ oná ló mọ̀ ti sọ̀rọ̀ ìkan lára àwọn èkánkugbò ní ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ ńlẹ̀ yìí APC All Progressives Congress wọ́n ní lẹ́ni tó tún ti fìgbà kan jẹ́ mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ ohun àkànṣe iṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní tí sì ń wí ti ń sọ